Yoruba Unit 34, Basic Dialogue, Dialogue for Learning. Kingsway. Kingsway. Locking's Way. Locking's Way. Mofe Locking's Way. Mofe Locking's Way. Mono.

látọjọ́ yìí jáde jáde n kì í jáde n kì í jáde jọ̀wọ́ jọ̀wọ́ júwe júwe fún mi fún mi júwe ọ̀nà fún mi júwe ọ̀nà fún mi jọ̀wọ́ júwe ọ̀nà fún mi jọ̀wọ́ júwe ọ̀nà fún mi. Jọ̀wọ́,